أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الحديث هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدوكت فون ولا وباوا ولا وباتي أتون في أسكويل فوا لا تواتس وجو ننو ìdánilẹ́kọ̀ọ́ tí a ń nípa ardul mahshar ìgbédìde gbogbo èèyàn pátá sí eré ilẹ̀ funfun tó yàtọ̀ sí ilẹ̀ tí a ti lò yìí bí ilẹ̀ ilé yìí bá ti parẹ́ òun ní padà wá mọ́ ilẹ̀ míì lọ́wọ́ bá ó da yóò wá mú àwa tí ó jẹ́ ẹ̀dá rẹ̀ yóò mú wa jáde láti inú ilẹ̀ náà ìdánilẹ́kọ̀ọ́ nípa ọjọ́ yìí ó ṣe pàtàkì ní nínú ìgbésí ayé mùsùlùmí òdodo nítorí pé òun ni a máa rántí tá a fi máa sin ọlọ́run òun la máa rántí tá a fi máa sákò níbi àti kọlu ọgbà ọlọ́run nítorí ìjọ ta wí oníwàpẹ̀ ní yawmul qiyamah qiyamah ọjọ́ tá a dìde níwájú ọlọ́run tọ́lọ́run ọba Allah tí ó máa wò wá tọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala tí ó fún wa nírò gbogbo tí a ṣe tí nǹkan kan ò sì ní bọ́ọ̀lẹ̀ nínú gbogbo tá a ṣe láyé lọ́dọ̀ ọlọ́run àti kékeré ńlá àti kékeré bẹ̀ àti ńlá bẹ̀ ibi tí a bá ìdánilẹ́kọ̀ọ́ dé nípa ọjọ́ àlìkìyàmá òun náà ni alhaud alhaud kí ni wọ́n ń pè ní alhaud mawridun azimun tariduhu ummatu muhammadin sallallahu alaihi wasallam yawm alkiyama illa man khalafa hadiyahu wa baddala ba'dahu alhaud lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tọ́ba ní kí ànábì ó ṣìpẹ̀ ìṣìpẹ̀ àṣàfáàtul uzma ìṣìpẹ̀ àṣàfáàtul uzma ó ní kánábì ó wá ọlọ́run kọ́lọ́run dájọ́ nígbà tí kálukú bá ti wà nínú ìṣòro ọlọ́run ọba ó dájọ́ níjọ́ tá a wí. Allah subhanahu wa ta'ala níbi tí akéwúdé ń bẹ̀ òun náà ni alhaud haud yìí odò ńlá kan ni tó pé láti àbàtà alkauthar odò alkauthar ibẹ̀ ló ti wá odò ńlá kan ni torí pé òòrùn ọ̀pọ̀ ńjọ́ yẹn òǹgbẹ ó sì máa ń gbẹ wá ọlọ́run ọba ọwọ́ fún anabi ní odò kan níjọ́ tá a wí gbogbo ẹni tí bá ń ṣe súnà nìkan òun ni yóò mu omi lọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ahalul bid'ah ahalul bid'ah ẹni tí ń fi tí wọn ò fi ràn anabi tí ń fi ń ṣèjọsìn kò ní rómi mújọ tá a wí òní ọmọ jẹ́ ìbẹ̀rẹ̀ àánú ọlọ́run fáwọn alùsùnà yóò máa jẹ́ ìbẹ̀rẹ̀ ìyà fún alùbídíà anabiwa muhammad sallam alẹ́mi ní tí gbogbo abá wà ní eré ilẹ̀ yìí inni ala inni ala alhawdi antẹ́tìrù man yẹ́rìndù alayya minkum èmi ọ wà létí odò yìí ìmọ̀ wá retí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àlùmọ̀ mi fọwọ́láì anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ní òun fi ọlọ́run ọba búra la yuqta'anna duni rijalun àwọn èèyàn kan náà máa bọ̀ wá láti wá mú mi àwọn mọ̀láyìkọ́ wa di wọn lọ́wọ́ torí jọ́ta wí àwọn sọ́jà ọlọ́njọ́ náà àwọn mọ̀láyìkà yìí wọ́n ní wọ̀jẹ́ arọ́bùkà bàdà a'udhu billahi minash shaitani rajim wọ̀jẹ́ arọ́bùkà wal malaku saffan saffa ọlọ́wọ́n bá yín ó yẹn tẹ́nìkan ọmọ bí ó ṣe dé yẹlí kù bí jalali òun lọ́mọ bó ń ṣe dé dídí ọlọ́run yàtọ̀ sí dídí tiwa àwọn màláíkà náà wọ́n wá tún àárí àwọn màláíkà á padà rọ́lọ́ náà o àmọ́ ní arúgbìn máṣàrí wọ́n ní wọ́n fi àwọn màláíkà rọ kiri ká gbogbo àwa tá a wà ní fìdí àwọn màláíkà wọ́n wà lẹ́yìn wa tẹ́nìkan kan ò ní bọ́ kò sẹ́nìkan tó lè sá bọ́ ọ bá sá àwọn màláíkà wọ́n hàn ọ́ nìyí kò sí ẹsibí tó ń sá lọ́gàn wọn làwọn màláíkà yìí wọn wá dí àwọn kan lọ́wọ́ wọn ò ní jí wọn dọ́dọ̀ ànábì láti mú mi fàlàkùn lánà àì rọ́b ànábì ní màá wá sọ pé ọlọ́wọ́n bá mi ò mí ni wọ́n mi ni mo mọ̀ àwọn tí ò gbẹ́ngbẹ́ tí wọ́n fẹ́ mú mi tí wọ́n dín lọ́wọ́ yìí ọmọlẹ́yìn mi ni wọ́n inú àwọn ìjọ mi ni wọ́n fayaqulu innaka la ma amilu ba'dak àwọn màláíkà wa sọ pé ọlọ́run ló ní á dí wọn lọ́wọ́ ọlọ́run ló ní àwọn ọ̀lẹ́tọ̀ sómi tútù lẹ́ni nítorí pé ọ̀ọ́kàn ń pè wọ́n láwọn ọjọ́ rẹ ni ìwọ ọmọ tí wọ́n ti dá lára nígbà tó o sí láyé ọmọ tí ti dá lára nínú ẹ̀sìn rẹ nígbà tí o sí láyé yín tó fi bọnú ẹ̀sìn wọ́n ti fi bọ́ bẹ́ẹ̀ àwọn ni wọ́n ṣe náfìlà tààjùdà lápapọ̀ ní mọ́sáàsì wọn àwọn ni wọ́n pè é àdúrà mọ́ àràmù first ní tí ò sínú ẹ̀sìn àwọn ni wọ́n tún pé àdúrà ìbẹ̀rẹ̀ ọdún tuntun january first ọdún ọ̀sà january ọ̀sà ní jẹ́bẹ̀ ibẹ̀ wọ́n ti yọ january wọ́n máa máa fi síbẹ̀rẹ̀ ọdún wọn ni torí pé ìgbàgbọ́ wọn wà ńbẹ̀ ìgbàgbọ́ wọn ni pé táwọn bá fi orúkọ òòṣà àwọn síbẹ̀rẹ̀ ọdún yóò dáa fáwọn yìí pọ̀ ọdún kí wọ́n wá kan tiẹ̀ táwọn ń ṣe yàtí níbẹ̀rẹ̀ January ṣe ìwọ nígbàgbọ́ nu January gbogbo àwọn alùbídìhà alùtàríkà èyí tí ń tí a sọ èyí tí ń lùlù mọ́ṣáláṣí lọ́lọ́run kàdíríyà àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé súnà òjísàlá Muhammad sallam tọ́ba ti di jọ́nà anabi ni wọ́n di wọn lọ́wọ́ máa sáàlù yarji'una ala aqabi wọ́n wà lé wọn ìyà tó fi jẹ wọn ni pé ẹ gbọ́dọ̀ fojú rìn ẹ̀yìn ni kẹ́ máa fi rìn lọ. ọlọ́mọṣà ìsọ ni níbi aburú bẹ́ẹ̀ o omi náà wọ́n ní ọmọ púpọ̀ ọlọ́mọṣà fi asúnà àwọn tí omi mọ́ anabi wa sallam anabi hawdi masiratu shahar anabi ní bí odò náà fẹ́ de tẹ́ ẹ bá rìn létí rẹ̀ ẹ rìn ní oṣù kan máa huhu abyadu minal laban ó funfun ju ara lọ wàrí huhu atyabu minal misk òórùn rẹ̀ ó dùn ju almisk lọ wakizanuhu kanujumi sama àwọn kọ́ọ̀pù tí wọ́n tò sí etí omi náà tá anabi ọmọ fi fún àwọn yẹn lómi ó gẹ́gẹ́ bí ó ń ka àwọn àràwọ̀ tó wà ń sánmà man shariba minha bẹ́ẹ̀ yẹn bá ti mu gẹ̀ẹ́ kan bẹ̀ fàlà yẹ́dìmọ̀ abàdà ògbé òtún gbẹ mọ́ ọlọ́mọṣà fìyà sunna àwọn tí ó mu àmì nìkan wà ràn èyàn di alùsùnà èyàn di kíni alùsùnà alùsùnà dáa púpọ̀ ẹ̀mí rẹ̀ ó balẹ̀ oníṣí girigiri inú ayé ọmọ tẹ̀lé tọ́lọ́wọ́n ọba lérí ìmọ̀ lérí kíni ìmọ̀ gbogbo ohun tí n sọ fún yín sìn bẹ́ẹ̀ máa fẹ́ kà ní òyìnbó ó wà lórí net gbogbo tíra tí a nílé pátápátá wọ́n ti ṣe photocopy rẹ̀ sórí net ní gbogbo èdè àmọ́ síbẹ̀síbẹ̀ ẹni tí ó sọ̀dún tó máa ṣe kíní yóò tó máa sọ̀dún náà ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n níjọ́ ta wí ọlọ́run ní wayahmilu arisharobika fawqahum yawma idhin àwọn màláíkà mẹ́jọ ọlọ́wọ́n sọ pé kó lè gbé alára sí òun wa bó alára sí náà ṣe rí ẹnìkan kan mọ̀ ọ́n níta sàgbọ́yé ni pé ọlọ́wọ́n ó dé ọlọ́wọ́n ó ṣe kíni ọlọ́wọ́n ó dé torí lókè alára sí lọ́wọ́ alára sí náà ó dé àwọn màláíkà mẹ́jọ ni wọ́n gbé dání alhisab ẹ̀rí lẹ́yìn eléyìí ìtókù òun náà ní ìṣòro ṣẹ́ èyí tó kù lẹ́yìn ìgbà tí a bá mumi tánu wọ́n wá ṣe ìṣòro iṣẹ́ gbogbo iṣẹ́ tá a ṣe láyé pátá gbogbo ẹ̀ pátápátá ọ̀kan ní bọ́ọ̀lù mbẹ́ lẹ́fi ní tí wọ́n bá ní ta àlìjánná o ẹni bá náwó irọ́ ní pa ìdá máa náwó lélẹ́rìí ni pé ta ní wà àlìjánná ẹ̀hẹ́ àwa náwó àmọ́ta lọ́mọ àlìjánná ẹnìkan gbọ́dọ̀ náwó àfàwọn tá nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam tó fún ní sàtífíkẹ́ẹ̀tì àlìjánná àwọn mẹ́wàá kan ànábì ní ọmọ àlìjánná ni wọ́n kí ló dé tẹ̀mí wa òfin balẹ̀ nítorí ìsáàbù ni ìṣòro ni wọ́n níjọ́ yìí ò àyùnkìfà Allahu ibadahu ọlọ́run ò ní gbogbo àwọn ẹrú rẹ̀ kí wọ́n dúró qabla al-insiraf min al-mahshar kí wọ́n tó kú ní erifidi line ọlọ́run bá ní ẹ dúró ala a'malihim khayran kanat am sharra fọyìjáàsì kullan bi amali ọlọ́run bá wò ní iṣẹ́ yín mo fẹ́ ṣírò rẹ̀ a fẹ́ mọ bí iṣẹ́ olóore rẹ̀ ṣe tó a sì fẹ́ mọ bí iṣẹ́ ẹbú rẹ̀ ṣe tó ẹ̀rí nínú alukur'an suratu gafir aya seventeen ọlọ́run bá ní aliyahuma ọlọ́run bá ní lẹ́ni lẹ́ni ọlọ́run ń sọ ní kur'an ó ní tọ́ba díjọ́ yẹ òun máa sọ pé aliyahuma lẹ́ni tujiza kullu nafsin bima kasabat gbogbo ntẹ́ni kọ̀ọ̀kan ṣe pátá ilá sálẹ̀sán rẹ̀ láà zulmaliyahu láà zulmaliyahu kò sí àbòsí lẹ́ni inna allaha sari'ul hisabi èmi ọlọ́run ọba ti ń ṣírò sẹ́yìn mo yára gan lérí ẹ̀ sọmọ pé níjọ́ ohun tàbá fẹ́ ka mílíọ̀nù mílíọ̀nù méjì wàhálà ọkọ̀ nígbà ọ̀yá kakílé tọ́ dé mi bá ka ọgọ́rùn-ún mílíọ̀nù sí ní rọrùn ọlọ́run ní ọlọ́run sì ní lo machine nítorí òun fúnra ara rẹ̀ náà ni ó ṣèṣirò rẹ̀ ọlọ́run ní àwọn staff kò ní staff fún kínní fún ìṣòro iṣẹ́ kálukú wa kò sákàtàǹtì lọ́dọ̀ ọlọ́run bàálà ọlọ́run ní fúnra ara àwọn lòun ó sẹ̀rí ìsáàb fúnra ara àwọn náà lòun ó jọ́ọ̀jì kálukú lẹ́sẹ̀kẹsẹ̀ kálukú sì gbẹ̀sẹ̀ òun dẹ̀ yára gan ọ̀rọ̀ kọjá pé wọn ò tí ì dá wa lóhùn ni wọn ní tiwa dọ́dún tí ń bọ̀ wọn ní tiwa dòṣù tí ń bọ̀ sẹ̀rí ìsáàb ọlọ́run bá ní ìṣòro iṣẹ́ yín àtẹ̀yí tọ́da èmi ọlọ́run bá yára láti ṣèṣirò rẹ̀ nínú àyà mi ọlọ́ni inna ilayna iyabahum ọlọ́ni ẹ fi wọ́n lẹ̀ ẹni wọ́n máa ṣe tó bá wù wọ́n wọ́n ń padà bọ̀ wá bèbè ọlọ́run lójú òfin nìkan tọ́bárà àwọn èèyàn tí wọ́n ń ṣe lọ́hùn tọ́lọ́hùn tó ń kẹ́ wọn tọ́bárà àwọn èèyàn tí wọ́n ń yàgbọ́ ọlọ́hùn tọ́lọ́hùn bá tó ń sànù wọn ọlọ́run ni wọ́n ń bọ̀ wá bá mi. thumma inna alayna ìsáàbà wọn ìsáàbù wọn ìṣirò sẹ́ wọn aláìna àwa aládàáṣe èmi ọlọ́run nìkan ní dàáṣe ànábì onírọ̀ ọlọ́run lọ́wọ́ màláíkà kan onírọ̀ ọlọ́run lọ́wọ́ lérí ẹ̀ fún rẹ̀ ní ó ṣe nítorí pé wọ́n ní wàhálà yàtájú ila shahidin ọlọ́run ọba yóò wá ní bùkátà sí lọ́ọ̀yà kò ní bùkátà sí witness kò ní bùkátà sí ta ló sojú ta ni ó jẹ́rìí torí pé ńgbà tó ń ṣiṣẹ́ yẹn ọlọ́run bá ń bẹ pẹ̀lú rẹ̀ alam ya'lamu anna Allaha yara sọ́mọ èèyàn ọmọ èèyàn ọmọ kọ́ lòun rí òun ni ọlọ́wọ́n bá lòun rí ọ fúnra ara àwọn lòun ṣèṣì ló ṣẹ́ rẹ̀ òdìsálà Muhammad sallallahu alayhi wa sallam anábì ní níjọ́ ẹnìkan ò ní bọ́ sẹ́yìn ẹnìkan ò sì ní sá anábì ní ma minkum min ahadin kò sẹ́nìkan kan nínú gbogbo illa sayukallimuhu Allahu àfikọ́ lọ́wọ́ máa bá a sọ̀rọ̀ báyìí laysa baynahu wa baynahu turjaman kò ní sí òǹgbìfọ̀ interpreter tí ó máa interpret ọ̀rọ̀ Ọlọ́run láàrin Ọlọ́run àtẹrú ẹ̀ níjọ́ náà òun máa bá yíbo sọ yíbo rẹ̀ báyìí tí ó máa gbọ́ òun máa bá Hausa sọ tí ó máa gbọ́ Lárúbáwá máa gbọ́ tiẹ̀ gbogbo elédèkéde ẹ̀ máa gbọ́rọ̀ Ọlọ́run ẹ̀ sì máa fèsì. ọlọ́wọ́n bá ní fúnra ara wọn lòun máa sọ pé ó ṣe báyìí ó lè parọ́ nítorí pé ẹni tí ń jọ́ọ̀jì rẹ òun náà ní witness rẹ. ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala ń sọ nínú al-Qur'an al-Karim tó bá dijọ́ ta wí wa kulla insanin alzamnahu ta'ira ta'ira fi unuki gbogbo iṣẹ́ tẹ́ ṣe àwọn ọlọ́wọ́n bá á ṣílò gbogbo ẹ̀ á wà fi kọ́ yín lọ́rùn tẹ́ gbé dání báyìí. wa nukhriju lahu yawmal qiyamati kitaban yalqahu manshura á gbé tíra yín jáde kálukú ló ní fáìlì ọlọ́run láàgbé fáìlì kálukú jáde yalqahu manshura kálukú ó wo fáìlì ẹ̀ gbogbo nǹkan tá a ṣe láyé pátá àtẹ̀yìn tá a rántí àtẹ̀yìn tá a gbàgbé gbogbo ẹ̀ láàrin bẹ́ẹ̀ ikra kitabak àwa sọ yẹn pé ọyá máa ka ìwé rẹ كفى بنفسك اليوم عليك yawma alayka كتابك ما kitabak ma katira rẹ kàfà bí nafsika al-yawma alayka hisaba ó ti tó fún ọ lẹ́nìí kí wọn náà máa tó ṣe ọlọ́run sọnù mi ó ní wàá wúdi alikitaabu tá a bá gbé tìrà lé lọ́wọ́ fatara al gbogbo àwọn ọ̀daràn mushrikina mimma fihi ẹ̀rọ máa bà wọ́n tí wọ́n bá gbé tírà wọn lọ́wọ́ gbogbo àwọn ọ̀daràn tani àkọ́kọ́ mujirimu àkọ́kọ́ kírímínà òun náà ni ẹlẹ́bọ ẹni tó fi àlàálẹ̀ tí wọ́n lọ lè fọkàn sí ntọ́lọ́ndá tó sì gbà fún nǹkan o ó sì fọkàn balẹ̀ lérí ẹ̀ ọ wá pa láti àbí ìṣiráàkù máa là bọ́ba sìn ọlọ́run díẹ̀ yóò tún sìn nǹkan òun díẹ̀ tó bá béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ ọlọ́run yóò tún béèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ nǹkan yẹn nínú tọ́lọ̀ ń dá àwọn mùjìrìmù nìyẹn lẹ́yìn náà làwọn apààyàn lẹ́yìn náà làwọn asesìnà lẹ́yìn náà ni àwọn ajowó èlé lẹ́yìn náà ni gbogbo àwọn ẹlẹ́sẹ̀ ńláńlá ẹlẹ́sẹ̀ ńláńlá ọlọ́run bá ní gbogbo àwọn ọ̀daràn yìí tí wọ́n bá rí tíra wọn wọ́n yá kú wùlúùn wọ́n máa sọ pé yá waylatana tá a fojú sí tá a fọkàn sí tá a kàn kún kódà tó kọ́ wàlá kẹbírọ̀ àtàwọn ẹ̀ṣẹ̀ ńláńlá aya yẹn làwọn afa máa mú wa láti fi sẹ̀rí pé ẹ̀ṣẹ̀ méjì lọ́wọ́ àtẹ̀yìn máa fi kọlu ọlọ́run ẹ̀ṣẹ̀ kéékèèké àti ẹ̀ṣẹ̀ ńlá àti ńlá àti kéékèèké kọlọmọsá ìsàmójì ìfẹ́ ní kọ̀ọ̀kan wọn bẹ̀. ẹnìyàn máa sọ pé la yugadiru saghiratan wala kabira gbogbo àwọn ẹ̀ṣẹ̀ ńlá tá a dá ni wọ́n kọ́ lẹ̀ yìí pẹ̀lú táìmù rẹ̀ àsìkò rẹ̀ àyè tá a ti ṣe gbogbo gbà tá ló wà mẹ́gbà tá a ṣe èyí tá a ṣe ń kọ̀rọ̀ èyí tá a ṣe gbagba lójú àwọn èèyàn nínú òkùnkùn èyí tó gidi bò wá láṣìírí gbogbo ẹ̀ pátápátá ọkàn ò ní bọ́lẹ̀ bá a ṣe jòkólẹ̀ ní alikọ̀ yìí sí àbá nínú fáìlì jọ tó rí bá a ṣe jòkólẹ̀ tó ṣiṣẹ́ rà rẹ̀ ń bẹ̀ pé èmi ní alikọ̀ ti ń gbọ́rọ̀ lọ àwẹ̀ alamisi ò ní bọ́ àwẹ̀ jọ mọ́ndé tajudi kiyamule tó ń ṣe duha subhanallah bihamdi askar asinafunla subhanallah okun ẹbí gbogbo ìtẹ̀yẹ̀ ń ṣe dáadáa wà nbẹ wọ́n ní bẹ́ẹ̀ náà ni gbogbo ṣe aburú oyinbu síyàn ní ọ̀fara sọ̀rọ̀ ọ́fíìsì yẹ̀yẹ́ wọ́n ní gbogbo ẹ̀ wọlé akẹ́bíra àtàwọn ẹ̀ṣẹ̀ ńlá ilà àṣọha wọn lọ́wọ́ ọbọ̀ kó gbogbo ẹ̀ síbẹ̀ tí ó pè pérépéré wàwájà dùnmọ́ àmìlú hàdírọ̀ gbogbo tá a ṣe á rí tí ó clear bí ọ̀sán wàlá yadhlimu rabbuka ahada ọlọ́run ò ní sábòsí fẹ́ nìkan nítorí kìí ṣe bí ẹnìkan ọlọ́run yìí ṣe bí rẹ̀ wọ́n ní wàláhì ìtọ́ yẹ kó máa pààyàn láyà nípa ọlọ́run òun náà ni pé ọlọ́run ò ṣe bí ẹnìkan nu wa sẹ̀ǹpẹ́ tó bá jẹ́ bí ẹbí rẹ ẹ̀mí rọ balẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan pé ah tabadéwájú ẹ̀ ọ́ sàdámímọ̀ ipe ọ̀kan nínú àwọn ẹbí ẹ̀ lò wọ́n ní alẹ́bí láàánásàbà ìjẹ́bí òní kò wúlò ń bẹ̀ ń tọ́lọ́ ọlọ́run kò ní fámìlì wàhálà wàhálà dà ọlọ́run sì bímọ. Suratul Kahf aya forty nine àwọn àlùfáà wọn ní àwọn àyà ìlú yóò yé wa pé wọn ó pín tíra ń jọ yẹn tíra tí wọn pín òun náà ní ìwé wa èyí tá bẹ náà ni pé kọlọmọṣà ìsànù àjọ náà ìwé dáadáa ni kọlọmọṣà jẹ àgbà amali kufar ẹ̀rí àwọn kèfèrí wal munafikun àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀nàfìkì mọ̀nàfìkì kèfèrí náà ni o àmọ́ wọn tún máa wá mọ́ṣáláṣí ìṣègbè awo ìṣègbè múlẹ̀ ìṣèwà wá mọ́ṣáláṣí ológun lé àṣìjọ́ sí yàákà náà abúdú wá yàákà náà sítayìn nínú mọ́ṣáláṣí tí ìmọ̀ mbani wàlá dọ́ọ̀ ni ọlọ́ni àmì àmì kí ló ń ṣe gbogbo àwọn mọ̀nàfìkì tí wọ́n jẹ́ kèfèrí wọ́n ní jọ́nà yuhasabuna amama al-khalaiq ọlọ́run ó dojú ti àwọn tí gbogbo ayé ọmọ rí báyìí tí ìròyìn kan bá ṣẹlẹ̀ ń sin lamẹ́ríkà láàrin ìṣẹ́jú méjì ó ti dé inú fóònù gbogbo atádìpẹ́lẹ̀ tí gbogbo ọmọ rí nígbà wọn mú sákísàkí oyé olórí àwọn ṣíà gbogbo ara ní pítọ̀ rẹ̀ lé ibi wọn ti mú mọ́lẹ̀ ọlọ́run tú àṣírí rẹ̀ ọwọ́ gbogbo ayé lọ́wọ́ ní fọ́tò ẹ̀ lọ́wọ́ ní ti ń sàbúrú ti pẹ́ kọ́lọ́run tó mú wọ́n ní àwọn èèyàn tó gbé tẹkinọ́lọ́jì jáde báyìí táṣírí ẹnìkan fi ń tú sí gbogbo ayé bó lọ́wọ́ fẹ́ tú àṣírí ọmọ ọmọ èèyàn tó jẹ́ ẹrú rẹ̀ tó wá dúdú àlìkíyàmù wọ́n ní gbogbo àwọn tó wá jẹ́ mọ̀nàfíkì àtàwọn kèfèrí wọ́n láwọn yẹn wọ́n ní ọlọ́run ọba ó tú àṣírí tiwọn lérí fíìdì táwí kèfèrí ibi títí ń ṣẹbọ ibi títí ń jalè ibi títí ń ṣẹ̀sìnà ibi títí ń pààyàn gbogbo ẹni gbogbo ọmọ rí amọ̀lẹ̀ mọ̀mínú àmọ́ àwọn tí wọ́n ní imáni sọ́lọ́wọ́n ọba tí wọ́n ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ́n ọba tí wọ́n fi jáde láyé àmọ́ àwọn náà bí wọ́n ṣe ṣẹbọ yìí wọn ò láwọn mọ́ nínú gbogbo ẹ̀ṣẹ̀ àbí bó lè yóò ṣe ní imáni oyè tí ò ní máa ṣẹ̀ kò sí bó ṣe ní imáni tó ó sì máa ní ẹ̀ṣẹ̀ kan tó máa fi ṣẹlọ́hún yóò máa jẹ́ kéékèèké wọ́n ní gbogbo àwọn tọ́jú olùgbàgbọ́ òdodo yahalullahu bihim nínú aṣọ àṣírí tọ́lọ́wọ́n bá dàbò wọn òun náà ni pé ọlọ́wọ́n ọba ò ní tú àṣírí olùgbàgbọ́ òdodo ní aridul mashar lérí fídì yẹn ọlọ́wọ́n ọba ò ní tú àṣírí olùgbàgbọ́ òdodo lérí fídì yẹn Allah subhanahu wa ta'ala wọ́n ní àwọn ọlọ́wọ́n separate wọn sáàyè kan àwọn náà ní kéésì o. لا يناقشهم kí sùnfún múlẹ̀ alihisaabu ala amalihim ọlọ́run bá wò ní máa béèrè lọ́wọ́ tí wọ́n pé kí ló dé tẹ́ ṣe léyìí tẹ́ ṣe léyìí tẹ́ ṣe léyìí fàyínàmà yàrídò àléhìm ọlọ́run ọkàn fi hàn wọ́n ni ipe olùgbàgbọ́ òdodo ni ọ̀sẹ̀ bọ́rí òsè báyìí njọba yìí ọ̀yàwó òsè báyìí njọba yìí ọ̀yàwó ẹ̀yin ni tèmi ẹ̀yin ni olùgbàgbọ́ òdodo tẹ́ nígbàgbọ́ ṣe ẹ̀yin ni tèmi ọlọ́run ìyìn ní jẹ́ káwọn tó wà lókè lọ́hùn orí o ọlọ́hun ó káwọn ṣègbè kan yóò mọ̀ wá fi hàn wọ́n ìpè gbà o wọ́n náà wò ó wò ó ọlọ́hun sọ fún pé alẹ́ tá àrífù ìjọ rántí eléyìí tó ṣe fàyẹ̀kúlù ayọ̀rọ̀ àrífù ẹ̀rù ọlọ́hun ọba olùgbàgbọ́ òdodo yóò ní wọ ọlọ́hun ọba mo rántí mo rántí mo rántí kọ́lá fa inni kọ́dé sátárì tó hàn alẹ́ káfí dúnìyà ọlọ́hun ọba wà sọ fún pé sọ́ọ̀mà pínpà tó wà nílé ayé mo bù àṣírí rẹ̀ mo bu àṣírí rẹ̀ nígbà tó wà láyé ọlọ́run bá kálukú sọ̀rọ̀ yóò sì máa fi tó ṣe hàn téèyàn bá ní ẹbọ lẹ́rù fa inni agifuru ha lakal yawm fa yóò ti sọ àyífàtà sanáàtì ọlọ́run wà sọ pé èmi tí mo bu àṣírí rẹ̀ láyé tí n tu èyí ní tu lónìí mo ti feri jìyàn ọyà gba ìwé rẹ̀ ọyà máa lọ àlìjánà ọlọ́mọ sáfì asúnà àwọn tọ́lọ́mọ feri jìyàn kílódé tọ́lọ́mọ fi feri jìyàn kí ló tọ́lọ́ fi bọ̀ lásìrí nítorí iman nítorí tawhid nítorí akida nítorí ìgbàgbọ́ tó kúnná níwájú ọlọ́wọ́n bá wa. qala rasulullah sallallahu alayhi wa sallam anabi ni dhalika al-ardu yuradun anabi ni ijọ́ yìí gbogbo iṣẹ́ ni wọ́n kọ́ wá fún wa o wa man nukisha al-hisaba halaka ẹni wọ́n bá gbé dúró báyìí tí wọ́n ní kọ́ máa ṣàlàyé àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ní wọ́n fẹ́ ṣírò iṣẹ́ rẹ̀ anabi ni ó ń tọ̀ ń halaka yóò parun ni o yóò wọ̀ náà ní jẹ́bẹ̀ tí wọ́n bá ti ní lágbájá ọ̀yá afẹ́ sílò sẹ́rẹ̀ ẹni wọ́n bá ti pè jáde pé sílò sẹ́rẹ̀ wọ́n ní yóò parun ni torí kọ̀sọ́gbọ́n tí yóò dá tó fi bọ́ mẹ́. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ó ní thumma latus'alunna yawma idhin 'anin na'im á wà á bí yín léèrè àwọn ìdẹ̀ra tá a ṣe fún yín tó dijọ́ àlùkìyàmà àwọn ìdẹ̀ra tá a ṣe fún yín anabi wa muhammad sallam wọn níjọ́ kan ó kúrò nínú ilé lẹ́ni tẹ́bi ń pa abubakar òun náà kúrò nínú ilé lẹ́ni tẹ́bi ń pa umar bin khattab òun náà kúrò nínú ilé lẹ́ni tẹ́bi ń pa nǹkan máa ń rọ sàmánì daru, ń dàrú ìṣòro ibi máa ń dé owó máa ń fẹ́ ìmọ̀ ń sáfẹ́rẹ́ gbogbo ẹni ọba jẹ́ ni ọlọ́wọ́n ọba bó ṣe máa lò ó nù bọ́ bá lò tó bá pọ̀ díẹ̀ yóò tún sáfẹ́rẹ́ gbogbo ẹ̀ náà lọ́wọ́ fi sílọ́ọ̀ ọmọ dúpẹ́ fọlọ́n tó bá pọ̀ tó bá kú díẹ̀ káàtó ẹ̀mí rẹ̀ wà lọ́dọ̀ ọlọ́run ọba ó lè máa súnmọ́ lọ. nítorí tí nǹkan bá dùn dáadáa àdámọ́ mi yẹn ni pé àní súnmọ́ lọ́wọ́ ọba wà lá. àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí wọ́n wá lọ sọ́dọ̀ kan nínú àwọn ansor ọmọ madina tóun jọ ọmọ madina wọ́n wá lọ́dọ̀ wọ́n lọ́dọ̀ rẹ̀ ó wá fún wọn ní wàrà tútù ó tún fún wọn ní ẹran gbọ́ àwọn jẹ́ tí wọ́n yó tán tí wọ́n ń lọ ọlọ́run wa rán Jibril san nabi ipe thumma la tus'alunna yawma idhin anin na'im ṣe rí wàrà tútù tẹ mú àti ẹran tẹ jẹun àbí léèrè nípa àdẹ̀rà náà àtẹ̀yìn àtàwọn kèfèrí àjọ bí ẹ̀yin méjèèjì ìtumẹ̀ baba sheikh othemin wọ́n ní làtúnṣe àlùnà tọ́wọ́ ń bẹ̀yẹn olùgbàgbọ́ òdodo ọlọ́run rí fáṣà wọn náà ń sì rí fáṣà wọn kèfèrí gbogbo ń tọ́ba jẹ́ ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún wa lọ́lọ́run òbí wa lè rìn jọ́nà ọlọ́run fún wa lójú àbí gbogbo tá a bá fojú wo a ṣàkántẹ̀ ọlọ́run fún wa létí gbogbo tá a bá fi gbọ́ ìlà ṣàkántẹ̀ ọlọ́run fún wa lẹ́sẹ̀ gbogbo bí a bá fi lọ láṣàkántẹ̀ ọlọ́run fún wa lọ́wọ́ gbogbo tá a bá fi mú láṣàkántẹ̀ wọ́n ní oúnjẹ tá ànábì jẹ àtàwọn sàhábà lásán àwọn ò wá rojọ́ ipò nígbà jẹun tán ìjẹ́ wọn fi sìn àwọn ọlọ́run àbí wọ́n tún fi ń ṣẹ̀wá sẹ́yìn pété mi bá ń pẹ́ lómi ara rẹ̀ ọ̀rọ̀ tó bá ti jẹun tán sí gbogbo rẹ̀ ó le èyí tó yẹ kọ́ ọmọ fi ṣe náà fìlà kọ́ ọmọ ká kuraani kọ́ ọmọ tó wọn ṣàtúnṣe láàrin ẹbí àtàrà yóò máa tó máa lè fi ṣe lọ. náà fi ní bá a ṣe béèrè lọ́wọ́ wa níjọ́ àlè kìámà àwọn iṣẹ́ wa tó tóbi a béèrè gbogbo àwọn ọ̀dẹ̀rà náà lọ́wọ́ wa. wọ́n ní kí ló dé ti Ọlọ́run ọba tó kó àwọn olùgbàgbọ́ òdodo sẹ́gbẹ́ kan wọ́n ni Ọlọ́run òwe tú àṣírí olùgbàgbọ́ òdodo ọwọ́ afẹ́ fi yẹ̀yẹ́ àwọn kèfèrí kí wọ́n máa rẹ́sìn wọn káwọn olùgbàwódodo káwọn ọmọ sékìní káwọn rẹ́sìn àwọn kèfèrí táwé anabi wa muhammad sallallahu alayhi wa sallam anabi ní jọ yẹn sẹ́mi pé a ti sọ lọ́sẹ̀ tó lọ yí pé fifty thousand years òun náà ni àsìkò tá a lò ń bẹ̀ tá a fi dúró kò sí chair o kò sí bẹ́ẹ̀dì o kò sí mo fẹ́ rọ̀gbọ̀kú o àwọn tí wọ́n máa gbádùn òun náà làwọn tó bá wà lábẹ́ àlárà sí léyìí ta kà wọ́n ní ìjẹ́jọ́ anabi ni láta zulu kọ́dàmà abdi yamal kiyama ẹnì kankan yín bẹ́ẹ̀ bá ṣe dúró báyìí níjọ́ yẹn ẹsẹ̀ yín ò ní yẹ̀ yamal kiyama lérí fídì yẹn ata yus ala an an an umurihi títí tá a fi béèrè lọ́wọ́ yín pé ọ̀ya báwo ni o ṣe lògbèsè ayé rẹ̀ fíìmà àfúnà wà ní ilmihi ìmọ̀ta fún fíìmà yá fàlà báwo ló ṣe sọ́kàn kéwù ọ̀kàn gbọ́ wá sí ọ̀kàn gbọ́ lọ́hálùkọ́ ni ìjọ ń lo, á béèrè lọ́wọ́ rẹ pé ìwọ tún mọ̀ ìwọ mọ̀ ìwọ gbọ́ báwo láyé tiẹ̀ ṣe wá rí báyìí wà á máa lè yìí á bè lọ́wọ́ owó tọ̀ ná á bè lọ́wọ́ rẹ owó tọ̀ ná mìíràn inec tẹ̀sánbáhù níbo ló ti rówó yẹn ó ṣàlàyé ibi tó ti rí kálukú ló dá dédé owó oṣù rẹ̀ mà kálukú ló sì mọ iye tí ń jí kún kálukú lọ́mọdé di owó oṣù ẹ̀ kálukú lọ́wọ́ àmọye tí ń jí ti fi ń kún ọ wàá ṣàlàyé tọ́jẹ́ tó owó oṣù rẹ ipe mi ò ti rí ni ọ wàá ṣàlàyé mi ọ̀nà sí ọ wàá ṣàlàyé èyí tí èsì tiẹ̀ ó tún wàá ṣàlàyé tọ̀ ọ̀nà sí ọ̀fíìmọ̀ àǹfọ̀kà ò wàá ń jẹ sìmíhì gbogbo organs tó wà lára rẹ eríkèéríkèé ara rẹ lọ́kọ̀ọ̀kan gbogbo kásán abẹ àti gbogbo àwọn eríkèéríkèé ara ọ wà á sàlàyé kọ̀ọ̀kan fíìmù àbùláhùn níbo ló tán sí níbo ló gbó sí sẹ́mi pé nǹkan máa ń gbó díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá rìn dáadáa ẹsẹ̀ ọmọ gbó díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá wù nǹkan ojú ọmọ gbó díẹ̀ díẹ̀ níbo ló gbó sí kí ló fi ṣe ábẹ̀rẹ̀ ìjọ àlùkìyàmù sọ bóòlè bóòlè yóò ṣe wá wà láyé tí ó wà ní fàájì lókù tó wọn máa ń ṣe láyé tí gbogbo eléyìí sì ń bẹ́lẹ̀. ló ṣe jẹ́ pé ẹni tí máa ń kà nípa ọjọ́ àlìkìyàmà àti ẹni tí ò ní mà nípa ọjọ́ àlìkìyàmà ìwà wọn yàtọ̀ síra wọn. anabiwa muhammad sallallahu alayhi wa sallam anabi ẹnì kọ̀ọ̀kan yín bẹ́ẹ̀ ṣe dúró yìí tó bá dijọ́ àlìkìyàmà gbogbo ilẹ̀ ẹ̀wọ̀tún ẹ̀rì ń tẹ̀ṣe ẹ̀wòsì ẹ̀rì ń tẹ̀ṣe ẹ̀wòwájú ẹ̀rì ń tẹ̀ṣe ẹ̀wẹ̀yìn ẹ̀rì ń tẹ̀ṣe gbogbo ń tẹ̀ṣe lẹ́ẹ̀ máa rí fatakun naarọ ẹ tún wá rí jahannama lọ́kàn báyìí ẹ wá bẹ̀rù jahannama yẹn wàláwò bí ṣìkì tamura kọ́dà kọjá pé ìdajì làbídùn òun lẹ fi ṣe sàrà níjẹ ẹ wọ́n ti sọ pé ẹni tó ẹni tí kò lówó lọ́wọ́ yóò sá lágbára làbínú kan ànábì ní kọ́ wá mú ìdajì làbínú yìí kó fi tọrẹ bó ṣe yẹ tálíkà tó kó fi sádi èmi ọlọ́run bá níbi náà jọ àlìkìyàmù ànábì ní ó tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. wọ́n ní gbogbo àwa tí abájọ́ nígbà owó òdodo ọwọ́ ọ̀tún láfi gbàtsẹ́ra àwọn tó bá jẹ́ kèfèrí wọn ó kí ọwọ́ tí wọ́n bọ́nú wọ́n wà fi tíra tẹ̀ náà lé lọ yóò sì máa kà á òun lọ́mọ bí ó ṣe sọrun rẹ̀ ọlọ́ni fàámà mọ́ni ó ti yá kíta bá ń bi ẹ̀mí nìyí gbogbo àwọn tá a bá fún tíra àwọn pẹ̀lú ọwọ́ ọ̀túnjọ yìí fàṣàwọ́fà yóò ha sábò yẹn sábà yìí yẹn sí irọ́ ìṣòro tiwọn yóò rọrùn gan o nígbà tí fún yẹn pẹ̀lú ọwọ́ ọ̀tún oye congratulations wọ́yá ń kọ́líbù ilá hàlì masrura yóò máa wá lọ́dọ̀ àwọn fámìlì ẹ̀ inú rẹ̀ ọmọ wa dùn ipò ẹ̀wò tíra mi. wà á máa mọ́ni ohun tí yá kíta bá obì ṣe máa lì ẹni bá fún tíra tiẹ̀ pẹ̀lú owó sí fàyàkùlù yá lẹ́yìn gan ojú náà tó ń fẹ́ wọ̀ lọ wọ́n lámọ́ adìrì máa yẹ èmi ò mọ̀ pé gbogbo eléyìí náà wọ́n tó kọ́ lẹ́ àwọn kan ń fi panúgbà àwọn táwọn fi ń ṣe fẹ́ntì wá ní. ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó bá fún wọn nítìrà àwọn tó pẹ̀lú owó sí ọlọ́run wá pé àwọn kèfèrí kọ́lọ́mọjà wọn bẹ́ẹ̀ o gbogbo ntí ọ̀sán wá di kèfèrí kọ́lọ́mọjà àmà ọlọ́run ni alam ahadi ilaykum ya bani adam ọlọ́run bá ní ẹ̀yin ọmọ nàbí adam ẹ̀yin tẹ́ jẹ́ kufar ẹ̀yin kèfèrí unbelievers alam ahadi ilaykum sẹ́yìn ti sọ fún yín ya bani adam ẹ̀yin ọmọ nabi adam allah ta'budu shaitan ní pé kẹ́ ẹ má sìn èṣù láyé ẹ sìn èṣù débi pé ẹ sì wàá pàdé mi ọlọ́ gbogbo téèyàn bá ń sìn yàtọ̀ sí islam èṣù ní ṣe kíni èṣù ní sìn àwọn onímẹ́ta lọ́kàn kí ni wọ́n sì jama sọlọ ń pè mẹ́ta tó ní ìdènà lọ́wọ́ ẹ̀ kankan ní àwọn méjì tó tá ń dá àwọn méjì tó káwọn méjì ó tó dáyé ta ní ń dáyé ta ní ń ṣètò ayé wọn lọ́wọ́ ń bẹ̀ wọn lẹ́nu ń bẹ̀ <laughs> àwọn onígunukó lákòjọ àwọn onígunu àtẹ̀tò níkó àtẹ̀tò níkó ń bẹ̀ gbogbo wọn pátápátá kí ni wọ́n ń sìn èṣù ni ètò mẹ́lọ́nà ìbàdàn bẹ̀ wọn kí ni ń sìn jama èṣù gbogbo wọn sìn èṣù ni àtàlásọ dúdú àtàlásọ pupa àbújá làbí kí ni ń sìn jama kí ló gbé ilé tí ń sìn èṣù kíní bù fáwọn èèyàn kíní bù fún wọn kíní Èṣù. ọlọ́run bá ní innahu lakum aduwwun mubin ọ̀tá yín lẹ́sù ó sì ti mú yín ẹ wá bèmí ọlọ́run ọba wá àní ibuduni ṣebí mo sọ fún yín pé mi ni ẹ máa sìn áàdà siratun mustaqim òun lójú ọ̀nà òdodo ojú ọ̀nà tọ́tọ̀ walaqad adalla minkum jibillan kathira bẹ́ẹ̀ yìí èsù jìbìlà ìtumọ̀ jìbìlà òun náà ni khalikan kathira bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yìí ẹ̀ sì nílá aka inú èsù sì takunu ta'qilun ẹ̀ nílá aka inú ni nígbà tí èsù sọ fún yín pé mẹ́ta lọ́kàn sẹ́yìn òrónú ni ipe kò gbọdọ̀ jẹ́ mẹ́ta ẹ̀yọ̀kan lọ́gbọdọ̀ jẹ́ kínní lọ́gbọdọ̀ jẹ́ nígbà tí wọ́n ní kẹ́ sọdún àjọbọ ọdún àdábọ ọdún ìdílé ẹ̀yin òrónú ni pé kíní òun kó fún yín lówó òun kó dá yín ẹ̀ ronú ni afàlàmùtẹ̀kùnù tàkìlú ọlọ́run bá níṣẹ́ yìí fún ìlàkà yìí ni ọlọ́run ma sọ fáwọn kèfèrí ní adúlẹ̀ mahashar adìhì jahannamu lẹ́tì kúntùntù adùn ọyẹ wọ̀ọ́kán jahannama tẹ́ yẹn tí mo sàdéhùn fún yín pé tẹ́ ẹ bá lè ṣe kèfèrí ẹ wọ̀ ẹ wọ̀ọ́kán onáà nìyẹn islawuha aliyahuma ẹ máa jóná lọ bí ma kuntum takfurun pẹ̀lú kẹfẹ́rí tẹ ṣe láyé kẹtọ́ wa bẹ̀ mí ọlọ́run bá wa suratu yasin lọ́wọ́ aya sixty sixty four suratu yasin yasin tá a máa ń kà wọn. kẹfẹ́rí ọlọ́run ní la ẹ káàbọ̀ wọn ni wọn ní gbọ́ lẹ́nu ọlọ́run wọn ò sì ní rí ọlọ́run kalla innahum an rabbihim yawma idhin lama jubun ọlọ́run ọba ní èmi ó fi gàgá sáàrin èmi àtàwọn kèfèrí níjọ́ àlìkìyàmà wọn ò ní rí mi àwọn olùgbàgbọ́ òdodo àwọn padà rí ọlọ́run níjọ́ àlìkìyàmà ànábì ní ẹ rí ọlọ́run ọba yín bẹ́ẹ̀ sì máa ń wo òṣùpá lọ́ọ̀kan báyìí bẹ́ẹ̀ lẹ́sìn rí ọlọ́run ọba yín tara òsì ní ní yín abáramá ní tẹ̀ bá ń wo òṣùpá wọ́n ní bẹ́ẹ̀ kọ́ oye àwa mùmí ní ọ̀rọ̀ ọlọ́run láyé ń bí nìkan là ní rí ọlọ́run látò lóríkù absor wọ́wọ́ yìí lóríkù absor ọlọ́run bá ní ẹ̀ lè róhun àmóhun rẹ̀yìn àwọn àmì òun lẹ́yìn máa fi mà kóhun bẹ́ẹ̀ àti tíra àwọn tó ń sọ̀kalẹ̀ ẹ̀ rí láyé ń bí kẹfìrí òní rọlọ́run níjàlè kí a máa gbọ́ kẹfìrí òní rọlọ́run ọlọ́run náà ò fẹ́ rí sẹ́rí téèyàn bá ti bọ́ kú ni kẹfìrí ọ̀rọ̀ rẹ̀ fúyẹ́ níjọ́ alikiyam awwalu ma yuhasabu alayhi lẹ́yìn tawhid àkọ́kọ́ ń ta àkọ́kọ́ gbé kalẹ̀ pé ọ̀yá o ẹ̀yin olùgbàgbọ́ òdodo afẹ́túnṣe yín wo inna awwala ma yuhasabu bihi al-abdu yawma al-qiyamati min amalihi salatuhu anabi ní irun lákọ̀ọ́kọ́ gbéyẹ̀wò irun lákọ̀ọ́kọ́ ẹrù irun lákọ̀ọ́tú wàyí sọlùhàtì tí irun bá da fàkọ̀dé àfúláwà àjàhà ẹni tí wọ́n ń tú ẹrù rẹ̀ yẹ ó ti là ó ti pass ó ti là ó ti pass wàyí fásadàtì tí irun rẹ̀ ò bá da tí irun rẹ̀ bàjẹ́ sẹ́wọ̀n kó kí àmọ́ fásadàtì ó bàjẹ́ ni fàkọ̀dé khaba wà khasra ànábì ni ọmọ sòfò ọmọ sòfò òfò mà bá o ìtumọ̀ ẹni pé yọ wọ̀ náà kó tó wọ̀ ọ́ àlìjáná ọlọ́run fi ní fawailun lil musallin ọlọ́run láwọn akẹ́rùn kan ààyè kan bẹ fún wọn nínú ná wáìlù ni wọ́n ń pè ó kọ ààyè yẹn lil musallin àwọn akẹ́rùn ni wọ́n kó bẹ̀ alladhina hum an salatihim sahun àwọn tí wọ́n máa ń jẹun pọ̀ ní o bọ́lọ́run ṣe sọ ní Qur'an nǹkan kan ò ní dí wọn lọ́wọ́ léyìí tẹ́sí faramọ́ wọn ó sì wá wò fa títí tásìkò ló fi bọ́ yọmọ lóhun ń ṣiṣẹ́ lọ́fíìsì òun tẹ kọ̀ǹpútà òun wà lórí nẹ́ẹ̀tì òun tajà lọ́wọ́ òun dáwọn èèyàn lóhùn òun dáwọn èèyàn lóhùn tí ìgbé dé sóò níyàgbẹ́ òun dáwọn lóhùn bá dé sóò òun dáwọn lóhùn tí ọba ní àwọn ọ̀rẹ́ ó lè dá lóhùn ó rí sípò kọ́ọ̀lù ní ọwá ní ìjọba díjàlì kìámà ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ibi iṣẹ́ tó o bá wà tó o bá ti rìnrìn kí lásìkò á kọ orúkọ rẹ sínú àwọn tí mo ti rí sẹ́ ẹ orúkọ rẹ wà ní àwọn tí o ti rí sẹ́ nígbà wọn ní ẹni tí ń lọ́rùn lára tí ń sọ̀rùn tí ń jẹun pọ̀ akẹ́kọ̀ọ́ níjọ́ ọlọ́run lójú wọn mọ̀ pé ọjọ́ ọlọ́run lójú ó bí ọlọ́run lójú nígbà tí wọ́n láwọn eléyìí á kó wọn sí ààyè kan tí wọ́n pè ní wáìlù nínú iná ẹni tí ò wá kí àbá kíkandá kan sí tí èsì ẹ̀ kí bó lọ́rọ̀ tí ó rí wọ́n ní irun làkọ́kọ́ o fàyín ìntàkọ̀sọ̀mí fàrídọ́tì ṣe wọ́n ní tàbá wá sí gbogbo ọ̀run rẹ̀ gbogbo dáhùn yìí oyè ọlọ́run sírò gbogbo ẹ̀ ní o wọ́n padà tún wọ́n o alimizan wọ́n wọ́n o tọ́ba wá gbé tọ́ba wo pàṣẹ́ntéèjì tá a fẹ́ kó fi wàlìjánà tọ́ba débẹ̀ yọ̀ṣẹ̀ àwọn àlìjánà tí ọba débẹ̀ yóò lè jóná kó tó wá wọ àlìjánà wọ́n sì ń wọn lọ́wọ́ báyìí ni o kọ́lọ́mọ́sà sọ̀rọ̀ wa ń fún fún yẹn jọ́nà ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa fàyín ní ntakọ̀sọ̀ mi fọ̀rọ̀ ìdọ̀tí ṣe wọ́n ní gbogbo àwọn tó jẹ́ ìrún ìrún ọ̀ràn yẹn ti ń kì í kápẹ́ ọlọ́run wa kádàrá wá rí àwọn àbújẹ ìjẹkù ń bẹ̀ kò jẹ́ kí ìrún ìyọ́ lálàáfíà tó bóyá ń kí raka mẹ́rin lọ́wọ́ raka alákọ̀ọ́kọ́ ẹ̀mí rẹ̀ òṣèlú sílẹ̀ ìrún raka ẹlẹ́ẹ̀kejì oye o ti rùkú tán o tún ó tún rùkú mi wọ́n ni ọ̀sà àwọn àdínkù bẹ́ẹ̀bẹ̀rún rẹ̀ qala rabbu azza wa jal wọ́n lọ́wọ́ bọ̀ wa ni irun ta lẹ̀ ń wo ni wọ́n ní lágbájá ọmọ ni wọ́n lọ́wọ́ ní irunzuru alilẹ̀ abiri mi tàtọ̀ wúhìn àwọn àbújá ìjẹkù tó kù nínú ọ̀run rẹ̀ yẹn yóò wọ̀ ná lérí ẹ̀ o àmọ́ ẹ chẹ́ẹ̀kì fáìlì A dáadáa bóyá lè rí àwọn náfìlà tí máa ń yàn lóru àbí ọlọ́run ní ẹwà àwọn náfìlà rẹ̀ wọ́n ní tí wọ́n bá wá wo fọyùká mọlùbí ha mọ̀ntàkùsọ mìíràn fàrídà àwọn ọ̀ranyàn èyí tí ó dínkù díẹ̀ díẹ̀ yìí táwọn àìṣedéédé wà ń bẹ wọ́n wà fi náfìlà yìí wọ́n wà fi pè wọ́n fi pè wọ́n fi kọ̀mpilítì ẹ̀ yóò ṣẹ̀ṣẹ̀ wá wà ní jẹ́nà adékòtà bá fẹ́ wà ní jẹ́nà á máa kí ọ̀ranyàn á sì máa ṣe kíni sì máa yẹn náfìlà ẹnìkan wà bá ní Muhammad sallallahu alaihi wasallam ẹnìyẹn máa ń jòkó lójú ọ̀nà ànábì ni òun ó sọ òṣìṣẹ́ tí wọ́n yẹ sanwó fún fanabi tọ́ba ti lọ bí iṣẹ́ rẹ̀ tó dé báyìí yẹ́wọ́ àjọ kò sójú nànàbì yẹ́wọ́ mọ̀ wá sọ fún ànàbì pé ilé ànàbì iṣẹ́ wo lọ fẹ́ bẹ̀mí mo wà ń bí o ẹni ìtẹ̀lẹ́ bá fẹ́ ṣe mo wà fún yín o wọ́n nígbà mí yẹ́wọ́ wá sùn sí ojú ọ̀nà ànàbì níta tọ́ba ń gbọ́ ohun ànàbì tá ànàbì bá ń hanrun yọ́ sẹ̀sẹ̀ máa lọ ní ọwọ́ àjò tà ànàbì jọ kan ó ní ya Rasulullah as'aluka al-janna wọ́n fẹ́ wà ní janna ó wù mí kí n wà ní janna ó wù mí kí n wà pẹ̀lú rẹ̀ láti janna anabi ni tọ́ ọlọ́run ojú ọwọ́ àmọ́ ràn mí lọ́wọ́ àyín ni bi kathrati sujud ràn mí lọ́wọ́ pẹ̀lú kọ́ ọmọ fèrè kanlẹ̀ púpọ̀ kọ́ ọmọ fèrè kanlẹ̀ gbogbo gbà àtòrú àtòsán sáwọn fèrè kanlẹ̀ bọ́bá ti yan bọ́bá ti kí wọn Eh? ẹ tún kírun ọ̀ràn yẹn tán o tún jòkó àṣìkárù sọ́ba o tún dárúkọ ọlọ́run ọkà kùránì níwọ̀n ba o tún dásùkò aago mẹ́wàá ọ̀rọ̀ fọtínítì ń bí iṣẹ́ sàlùwàlá ó ṣe náfìlà aláka méjì aláka mẹ́rin o tún di kátó késùrì láka bẹ́ẹ̀ mẹ́rin kátó késùrì láka mẹ́rin lẹ́yìn zúrì àbí láka méjì kátó késùrì láka mẹ́rin lẹ́yìn zúrì o tún di mọ́tíláṣọ fẹ́ káṣírì náfìlì lẹ́yìn mọ́gírìbì náfìl lẹ́yìn ṣá náfìl ó tún wá di òru táwọn ẹgbẹ́ rẹ̀ ń hanrun ó tún dìde ó tún fẹ́rí kalẹ̀ ànábì ni wọ́n wà lè jẹ́nà pẹ̀lú ẹ̀ ajẹ́pẹ́ tí máa mú yàn bọ́njú àlìkìyàmà kírun yàn lálàáfíà ṣe ẹ̀rọ pọ̀lọpọ̀ wa tába ti fẹ́ kírun ẹ̀jẹ̀ àmọ́ ọ̀nà tí ọ̀rọ̀ yìí irun ọ̀pọ̀lọpọ̀ wa lálàáfíà tó nǹkan mọ́ bẹ́ẹ̀ni kọ̀ọ̀kan wa bá ń kírun báyìí àwọn bùkátà tí a ti ròròrò ká tó wọ̀ náà kọ́lá àti yìí tààrò náà ká tó wọnú rùn Allahu Akbar báyìí ẹ rò pé ìtumọ̀ ẹni pé ọ̀yá bẹ̀rẹ̀ sí ma plan adéhùn ṣètọ́ ni tálíkà wa ń plan bí ó ṣe lówó olówó wa ń plan bí ó ṣe nítán bàbá wa sálámà tán ṣètọ́ náà máa rẹ́rìn ọkì lóòótọ́ ọkì ẹkú ọrùn ẹkì lóòótọ́ akimu sọlá tali zikiri ọlọ́ni ẹ máa ẹ máa ẹ máa kírun kẹlẹ́ bá a máa rántí mi tí a bá ń kírun kẹ́ni ká máa ṣe ká máa rántí ọlọ́ kọlọmọsẹ ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa awwalu ma yuhasabu wọ́n ní àkọ́kọ́ àwọn tí wọ́n kọ́kọ́ kó jáde pa fẹ́ ṣe ìsáàbù wọn tọ́lọ́wọ́n kọ́ wọn sẹ́gbẹ̀ẹ́ tí mo wílẹ̀ kan ummatu muhammadu sallallahu àwọn àjọ ànábì ni wọ́n kọ́kọ́ yanjú ọ̀rọ̀ tiwọn àwọn àjọ ànábì ni wọ́n àwa ni wọ́n kọ́kọ́ yanjú ọ̀rọ̀ wa kọ́lọ́n kò fi asúnà àwọn tó ṣe rere wọ́n ní àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yanjú nínú ọ̀rọ̀ láàrin ẹrú àtọlọ́hun lẹ́yìn tàwíìdì kí ni jama irun àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yanjú anabi ni wàá wàlùmọ̀ ayókòtò bayna nas àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ yanjú nínú ọ̀rọ̀ tí yọ da ìwọ àtọ́mọ̀ ìyá rẹ papọ̀ fìdìmá fìdìmá ẹ̀jẹ̀ ni tí wọ́n bá ti yanjú irun tán èyí láàrin wa àtọ́lọ́hún ọ̀rọ̀ tí wọ́n kọ́kọ́ yanjú ní arìnrìn mahashar tí ó jẹ́ ọ̀rọ̀ tó wà láàrin ẹrú àtẹrú àwọn tó bá para wọn ìbáàjẹ́ mọ́jèlé ló fi pa ìbáàjẹ́ bani ìbáàjọ́ bẹ ìbáàjọ́ omi gbóná arọ́kọ tó ti pàyàwó ẹ̀ àríyàwó tó pọ́kọ ẹ̀ àdéhùn tó pọ́ mẹ́ àrọ́mọ tó pa bàbá ẹ̀ àtìrọ́ rẹ̀ tó pọ̀ rẹ̀ àbí gbogbo ẹ̀ náà ló wà lérí ọlọ́run gbogbo àwọn tí wọ́n ń pààyàn àwọn ni wọ́n dìde ọlọ́run ni ọya ẹ dìde lẹ̀ ẹ̀yìn apààyàn gbogbo ẹni ọba pààyàn nílọ lásán ìbàjẹ́ ọ̀pá èèyàn lórúkọ ẹ̀sìn ni àbọ̀ pààyàn nítorí owó àbí nítorí ògùn tó fẹ́ ṣe àbí nítorí kó fẹ́ gba dúkìá lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn tí wọ́n fi eré èèyàn sóògùn owó gan àwọn gan nílọ lásán nítorí báwọn yẹn ṣe ń ra sí bẹ́ẹ̀ náà làwọn ayakilasi ṣe kíni ni wọ́n ń pa àwọn èèyàn níjọ́ àlèkè àmọ́ táwí wọ́n ni wọ́n dá àwọn aṣẹ́ kan padà ah, àárín yẹn lágbàdí ẹ̀ kọ́lọ́mọṣẹ́ ṣàánú wa àwọn aṣẹ́ tá a ṣe iṣẹ́ tó iṣẹ́ yẹn pọ̀ o ọkọ̀ dìmúná ilá máa àmìlú ọlọ́run ní àwọn yẹn ó gbé iṣẹ́ tó pọ̀ wá sóyí adúlù máṣàrì láwọn aṣẹ́ rẹ̀ àwẹ̀ sàká àjì ọrẹ ọjà alina wàbá mansurọ tí wọ́n bá ti gbé dé báyìí a kàn sọ pé ẹ ṣe lóòótọ́ àmọ́ àkọọ́lẹ̀ àkọ́ àwẹ̀ ni àkọ́ àwẹ̀ tó gbà yẹn sàárà ni àkọsílẹ̀ dáwà tó ń ṣe wọn àkọ́ nítorí pípa tó ń ṣe ó ṣe nítorí ọlọ́run ó ṣe nítorí kán lè bá yín ọ́ wọ́n lẹ́nu kan ó dejú alikiyama ọlọ́run ni ah, àwọn ọmọ jagun sójú ọ̀nà ọlọ́run yóò bẹ́ẹ̀ ni gbogbo ń ta ni ayé jagun kọ́dà ojú ogun náà pamí sí wọ́n ni òpùrọ́ ni ọ́ ọ̀ jagun torí èmi ọlọ́run ọba ọ̀ ń jagun torí kílẹ̀ bá gbà ó ní akin láàrin àwọn tó ń jagun ni àníyàn rẹ̀ àwa rí báwọn yòókù rẹ̀ ọba rí kò sí ládàá fún ọ lónìí wa ibi tọpọlọpọ ẹlòmíì ti ju kan lẹ́nu wọn lélẹ yóò dé yóò ọ̀nà lóòótọ́ àmọ́gbàtọ́ ọ̀nà ọ̀nà nítorí wa ọ̀nà nítorí kárí ni sẹ́ni pé gbogbo àwọn àfa alájí ẹ̀ dìde èló lẹ́fún wa sẹ́mi pé wọ́n bá tàwọn èèyàn jẹ́ ni yóò wá wulẹ̀ yóò pé wọ́n fún yín ní two hundred thousand ẹni tẹ́lẹ̀ bá ń lé tí ò fún yín twenty naira gbogbo ń tọ́ba ṣe tọ́ba ti jẹ́ sí wọ́n ní ṣe é torí tọ́lọ́run torí jọ yìí nínú àwọn iṣẹ́ rẹ tí ò ní wọnú ìṣirò dépò tí wọ́n ṣirò rẹ̀ òun náà ní iṣẹ́ tá a bá ṣe tá a ṣe torí ọlọ́run wọ́n lé lómi òpè à òun ní máa kọ́dà òun kọ́ àwọn yẹn lẹ́kọ̀ọ́ gan òun ṣe tíra òun nílé kéwú àwọn yẹn máa wá wá sí òun òun á máa fọ́nmà káàkiri wọ́n lọ́wọ́ ní gbogbo ọjọ́ tó bá lọ lè jíṣẹ́ ọlọ́run àbọ̀ nǹkan ọ̀yàn lẹ́kọ̀ọ́ torí fáàrí kalẹ̀ mọ̀ pé kéwu onímọ̀ ló fi ń ṣe bẹ́ẹ̀ èmi rà níyàn rẹ báwọn èèyàn bá rí lèyìn ó ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó bá ti ní pé iṣẹ́ kan tó fẹ́ ṣe àníyàn tó lọ́run ti kú ń bẹ̀ mọ́wulẹ̀ ṣe mọ́wulẹ̀ ṣe kíni mọ́wulẹ̀ ṣe yóò kà sọ̀rọ̀ hakùn ní wọ́n ní níjọ́ta wí gbogbo ẹni tó bá ní ìwọ̀ lọ́rùn á gba ìwọ̀ rẹ̀ fún lọ́dọ̀ ọmọ ìyá ẹ̀ ìwọ ẹni ọba jẹ yàn lówó wọn ni yóò san ni wọn sọ yẹn anabi wa sallam níjọ́ kan anabi ni ẹ̀yin sahaba àtẹlẹrú na malimuflis muflis ǹjẹ́ ẹ mọ ẹni tí kò dáa fún lọ́rùn ìtumọ̀ alẹ muflis ó rò pé yóò dáa fún lọ́rùn kò padà wá dáa fún mọ́ tọ́jẹ́ pé ó rò pé òòrè wà nù fáìlì òun kò wá mọ̀ kóun ti sàwọn sí aburú kan tí wọ́n fi rọ́pò oore yẹn tí wọ́n fòrè yẹn rọ́pò ẹ̀ tí ò wá ní sí nǹkan kan nu fáìlì ẹ̀ mọ́ ẹni náà ń pè ní àlẹ́mọ́ fílísùnù bọ̀tẹ́ ní èdè lárúbáwá ẹni tí ò ní nǹkan kan lẹ̀ kò ní nǹkan kan lé ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ nínú èdè wọn àwọn wa ní àlẹ́mọ́ fílísùn fi iná gẹ́gẹ́ bí èdè táwa gbọ́ àwa sàhábà ní pé man la dirhama lahu wala mata ẹni tí ò lówó tí ò sì ní property fakọ́l anabi ni inna lè mufili sami umati anabi ni sẹ́ẹ̀rí ẹni tí ń wí nínú àwọn ìjọ mi kìí ṣẹni tẹ́yìn ń sọ yẹn ẹlòmíì ò lówó kò ní property àmọ́ lọ́dọ̀ ọlọ́run èèyàn ńlá ni anabi ni ẹni tẹ́mi ń sọ nínú àwọn ìjọ mi yaati minna umati yaati yawmal kiyama yóò wájú alikiyama bí sọ̀láàtì irun rẹ̀ pọ̀ gan náfìlà àtàwẹ̀ àti irun ọ̀ràn yẹn wàṣíyàmì àwẹ̀ Ramadan ati àtàwẹ̀ alamisa ati mande wàṣàkà bí ṣe yọ ṣàkà ní ntọrẹ wàyàtì kọ̀díṣàtà mahada àmọ́ngbà tó layi láyé ó ti bu lágbájá ebu ṣàtàmà hada ó bu ìwọ ọmọ aláìníran yìí tọ̀hún sì ní tí ó ṣe fún kò sì lè bú padà ó sì kà á mọ́ra wọ́n ti kọ́ lẹ̀ ipe ọ̀sẹ̀ ẹni yẹn èébú lásán wàkọ́tà bàhádà ojú kò rọ́ mọ́ ẹni yìí òkú rọ́ ni pé lágbájá yìí ntí ò ṣe ká ní ń ṣe ká lè bá a dọ̀tí ìjọmọlúwàbí ẹ̀ sọ̀rọ̀ pé eléyìí ń pọ̀ níjòkó wa gan tí wọ́n máa sọ̀rọ̀ nípa lágbájá tí wọ́n náà wá gan tí wọ́n náà lẹ̀ mọ́ tí wọ́n wá béèrè pé sí kí ní ìsosojú rẹ tó ní yọ́ọ́ máa ṣe é ẹni tí ń sèyí yọ máa ń sèyí náà wakọ̀ dáfà àhàdà ojú kò sinama ìpè onísìnà ni àwa béèrè pé sọ́ọ́ba lérí obìnrin ọlọ́run ọba ọbọ̀kùnrin lérí ẹ̀ ọlọ́run orí ah, ó ti dára tọ́ọ̀bà tó sọ pé lágbájá ó ń ṣe sìnà ó lè sọ pé ìrìnrìn ní ti máa mú yàn ṣe sìnà ó lè sọ yẹn tọ́ọ̀bà rí láwọn ibi tí yẹ kó wà àbí gbogbo àwọn ìṣesí rẹ̀ àmọ́ kó ní onísìnà ni ayédà kọjá pé òun lọ sọ fúnra ara rẹ̀ pé òun lòun òun ṣe níbo ti sọ yẹn ẹlẹ́ẹ̀kejì náà ni pé kẹ́yìn mẹ́rin kẹ́ bá níbi títí ń ṣe báyìí kẹ́ ẹ sì rí kálámù rẹ̀ tí ń kì bọ́nu ń kì tàdá kẹ́rì ní bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rí tí sì sọ wọ́n sọ fún ẹnìkan pé lágbájá kọ́sífù nìyẹn kájú kò sinamá yẹn wàá zà. eléyìí ọjẹ owó owó lágbájá ọwọ́ lọ́wọ́ ẹ owó tó yá kọ̀sán wàsáfà kàdámà hàdà ẹ rí bó ṣe wà yìí òun ló dẹ̀jẹ̀ lágbájá lẹ̀ òun ló pa wàdọ́rà bà hàdà ó ti lu eléyìí rí láìṣẹ̀ ìyàwó rẹ̀ tó lu gan <laughs> kéèsì níjọ́ àlùkìyàmù kí alùsùnà wàlí jama'a alùsùnà kóhun àtìyàwó máa jà kó sì da ọgbẹ́ sí ìyàwó rẹ̀ la èsù ń lò ní kò tẹ̀lé súnà mẹ́fọ́ ẹni tó lù láìṣẹ̀ àwọn ọlọ́kadà àtàwọn ọmọ ẹgbẹ́ sí yẹn kí ni wọ́n ṣe wọ́n fẹ́ gbowó ogun rẹ̀ èsì ti lù gbogbo ẹni wọ́n bá lù yàn kọ́dà yìí délé ọmọ eke ọkàn màmá lù kí lọ́mọ yìí ṣe inú rẹ̀ sábà ń bí ọ ni wọ́n tẹ́ bá ti jáde kìyàmà fàyúwùtọ́ hádà mi àsànáàtì àwọn àni gbogbo ẹ̀yìn tí lágbájá tó ṣe aburú yìí fún ọ̀yá ẹ̀ máa bọ̀ àwọn amú dáadáa Allahu Akbar àwọn amú nínú dáadáa tí arákùnrin yìí ṣe àwọn afún àwọn tí ọṣẹ ló ṣe jẹ́ pé tí wọ́n bá ń sọ̀rọ̀ rẹ láì dáa tí wọ́n sì ń bẹ lójú ọ̀nà tọ́tọ́ kínú rọ́mọ sí kínní kọ́ máa dùn ní wọ́n ló lè ní òwe sì so lè àbí tà wọ́n lágbájá wọn sì náà ní òwe sì ṣe wọ́n lágbájá olófòfò ní òwe sì ṣe wọ́n láhùn ní òwe sì sáhùn à bọ́ọ̀ bá ti ń gbọ́rú ẹ̀ kí ni rọ́mọ sí kí ni kí ni rọ́mọ dùn torí pé nínú dáadáa wọn nínú dáadáa wọn wọ́n mú un bẹ̀ fún ọ tó bá dijọ́ àlùkìyàmù ọ̀gá náà àwọn ìmáàmù wa ìrántí ọkọ̀ ìmáàmù yẹn máa wọ́n làwọn yẹn ń sọ̀rọ̀ ẹ̀ láìda lọ́ba di òkété ẹrù àti owó oníkanlẹ̀ báwọn gbé fáwọn tí wọ́n ń sọ̀rọ̀ wọn ní lábẹ́ gímbẹ̀ nígbà ní àfa alágbájá ní afọ yẹn wọ́n ní kẹ́ fi panu kẹ́ ẹ lè bá a tún kọ̀ntínù nínú iṣẹ́ tẹ̀ ń ṣe àwọn yẹn wá béèrè pé a wọ́n lọ́rọ̀ rẹ̀ wọ́n sọ lọ́ọ̀kan ó tún ní ká máa fi nǹkan panu ó ní tí máa fi panu wọ́n lè ráyè sọ dáadáa tí wọ́n bá wá sọ tọ́pọ̀ dáadáa tó bá dijọ́ àwọn dáadáa wọn inú fáìlì òun ni ó zainab umu fatima umu amina umu, umu karima umu eh, jalila àwọn obìnrin ibi tọ́pọ̀lọpọ̀ iṣẹ́ wọn ti ń wọ mí nù àwọn ọkùnrin náà ń ṣe o bọ̀ tí iṣẹ́ tí wọ́n gan la ilaha illallah tí wọ́n bá ti pé méjì báyìí wọ́n bá jó nìkan tó ó sì fúyẹ́ tí wọ́n bá ti pé méjì ó ti bẹ̀rẹ̀ àwọn náà mẹni tọ́ra bàtà tí wọ́n máa tiẹ̀ tí wọ́n máa ti fìlà àbí àwọn náà rẹni tó tó tó ṣe kíní kan ibi ìjọ rẹ̀ ẹjọ́ àwọn náà rẹni tó ṣe mọ́sínà ẹni tó ṣe sùlá sàrùbá ìmọ̀tọ́kàn kílọ́kọ̀ ọ̀yẹ́ ó sì máa rántí ẹ̀ kọlọmọsẹ ìsànù wọn o kọ sànù àwọn náà kéèyàn má ma pé a kàn panu o sẹ́ni táwọn kaba ti bẹ̀rẹ̀ tọ́ba wà ń bẹ̀ dìde kó ń bẹ̀ bọ́ba lè pè wọ́n sákèsí pè wọ́n sákèsí tí wọ́n bá gbọ́ wọ́n kó ń bẹ̀ ń tiẹ̀ kọlọmọdé àfi iṣẹ́ rẹ wa kọlọmọdé àfi san gbèsè ọjọ́ àlùkìyàmọ àwọn tá a bá sì jẹ gbèsè káyọ̀tẹ̀ wa bá sì san gbèsè wa káma wọn máa fi gbèsè sọ̀sọ́ o bọ́ba ti yáwó lọ́wọ́ yàn irun rẹ̀ wọ́n èdè o tọ́ba ti yáwó tó o sì àbí ọlọ́pọ̀tínítì àti san ọwọ́ fi ń falẹ̀ irun rẹ̀ àtàwọn ẹ̀wọ̀n èdè o nítorí wọ́n tó wọ́n gbọ́ owó rẹ̀ ńjọ́ owó òṣìwò ló ńjọ́ iṣẹ́ rẹ̀ wọ́n fi dípò rẹ̀ anabi ni wàhálà mi ni asanati wọ́n sì ń bu ládàá fún eléyìí wọ́n mọ̀ bu ládàá fún eléyìí nínú ládàá rẹ̀ wọ́n yín fa niyata asanatu ti ọlọ́run wa kára rẹ̀ pé kò sí dáadáa kan nínú fáìlì ẹ̀ mọ́ gbogbo ẹ̀ ti tán pátá sẹ́mi pé nínú lórí wa àmọ̀ pé tó kan fílẹ̀ náà ni wọ́n ní ànábì lọ́lọ́run ní filẹ̀ o kọ́bùlà yókòtò alẹ́ yìí kótó di pé wọ́n dájọ́ lé lérí gbogbo dáadáa rẹ ti tán kò sí kankan nu fáìlì ẹ̀ mọ́ àwẹ̀ ti lọ sàká ti lọ gbogbo sẹ́rẹ́ ti lọ ó kìtọ́ mi kàtọ́ yà hùm fatori hati alẹ́ yìí súnmọ́ torí hafi náà ànábì ni tí wọ́n ṣe ni pé wọ́n wà ní pé ẹ̀yin wọlé tí wọ́n sọ̀rọ̀ yín ẹnu rẹ̀ máa ń jò nígbà tó wà láyé gan ẹ̀yin wọlé tí ń sọ̀rọ̀ yín wọ́n tún náwó pé àwa àwa ni àwa ni àwa náà ní lọ́rùn rẹ̀ àwa náà lówó lọ́rùn rẹ̀ àlówó lọ́rùn rẹ̀ o ó ti parọ́ mímí náà ó parọ́ mọ́ mi ó sọ̀rọ̀ mi láì dá o kọ̀ wá sí dáadáa tá a fún yín mà ní táwa ṣe ni pé wọ́n wàá mú nínú ẹ̀ṣẹ̀ àwọn tí ọ̀ṣẹ̀ wọ́n wàá dì sínú fáìlì ẹ̀ iná tó fẹ́ wọ̀ tẹ́lẹ̀ yóò wá gbóná sí i ọlọ́ni bọ́ wọn ṣe sẹ́jọ́ alìkíyàmọ́ lọ́kàn náà wọn lọ́fà wa oni yawmal qiyamati la malun wala waladun oníjọ́ alikiyama oníkọ̀sọ́ ma kò sówó wala abuka wala ummu wala nasab oníkọ̀sẹ́ bí kò sí bàbá mi kò sí fámìlì mi kò sọ́gá mi bẹ́ẹ̀ bọ́lá wọn sì yanjú ẹnu e níjọ́ alikiyama Umar bin Khattab oní hasibu anfusakum qabla an tuhasabu oní ẹ̀yin náà máa ṣèṣirò ẹsẹ̀ ara yín láyé bí kó tó di pé wọ́n bá ń ṣe ní ọ̀run wọ́n náà kàn jòkó pétò lóṣù yìí oṣù sọ́fàrì tó parí lọ yìí rọ̀bílà wà lábẹ̀rẹ̀ yàbí èyí mélòó mo bá tiwọn jẹ́ èyí mélòó mo tún tiwọn ṣe wọ́n náà wà fúnra rẹ̀ máàkì bọ́ọ̀ bá ń ṣe bẹ́ẹ̀ ọmọ ọmọ bó ṣe máa sá fún àwọn ẹ̀ṣẹ̀ alimizan ẹ̀ wá rí mizan scale ni wọ́n ń pè lédè Yorùbá ìwọ̀n mẹsánù ni kìyàmà wọ́n ní ìwọ̀n tá a wí àkíkì wọ́n ní àárí báyìí ni o kìí ṣe pé bóyá imagination pé wọ́n kàn wọ́n bá kan ọlọ́run ti mọ̀ bí ó ṣe wọ́n wọ́n láàrí tí wọ́n gbé scale yẹn kalẹ̀ báyìí àkíkì láwùká fatan ó ní ọwọ́ méjì èsì yàtà tá ọwọ́ méjì lọ́ọ̀kan báyìí yúdọ̀ wòlé wá sí ní àmàlè ìbáàdì yọmọ lè kíá òun ni wọ́n fi wọn ṣẹ́ wa ṣe rí ìṣirò kákan ṣírò iṣẹ́ tó ṣe kọ́ ọmọ tó wà nínú fáìlì ẹnu mizan oyè alimizan òun ni káwá gbé ṣírí scale bóyá yọ wọ àlìjánà àbí kò ní wọ àlìjánà irú ẹni tá a ní fún làwọn ṣẹ́ dáadáa lẹ́ẹ̀kan tá a ní wọ́n ṣẹ́hùn ọpọ́sibò kọ́ wà àlìjánà bẹ̀rẹ̀ o kọ́dẹ́kù gbogbo dáadáa tí wọ́n dájọ́ fún náà kò kò nígbà wọn gbé ṣírí scale kò ṣe kíni kọ̀wọ́ wọ́n ní ó ní ọwọ́ méjì wọ́n ní torí tọ́lọ́hún fi gbé iwájú àlùkìyàmà ìpè ìdàhàrò àdìrò rabbani ọlọ́hún fẹ́ fi déédé déédé tó wọn ọlọ́hún máa ń ṣe òun lòun dá yín ọlọ́hún lòun ní sàbòsí òun fẹ́ fi hàn yín lòun ṣe ní kí wọ́n gbé skéèlì yẹn wá wọ́n ní wọ́n gbé síwájú wa báyìí fala àdótìlámù náfsùn ṣe àn kò sẹ́nìkan tá a sàbòsí fún jọ yẹn kí kálukú lè bá àríṣẹ́ rẹ̀ kálukú náà ní owó pé ah ten percent ni o twenty ni o thirty ni o ninety ni o kálukú ní òrì báyìí tó yẹ pé tẹ́wọ́n ní kọ́ máa wọ náà lọ òun kò ní sọ pé kí lòun ṣe ọlọ́run sọ ní koran oníwànàdá onímọ̀wá zina alkistọ ọlọ́run láàgbé skéèlì wa ìyàwó mílíkìyàmà níjọ́ àlìkìyàmà fala tuzlamu nafsun shay'an àdísà bùsùn fẹ́ nìkan wáyé ká ní mithqala habbati min khaddali àtàyìnà bìhà ìbá àmájú dédé ọkà bàbà lọ́ba yìí àbí tó kéré sí ọkà bàbà nínú àwọn iṣẹ́ àmúwá sí eré skéèlì yẹn wákàfà bíi na hasibin àṣírí gbogbo iṣẹ́ rẹ̀ pípé suratul anbiya aya forty seven ọlọ́run ní famansakulati mawazinuhu ẹni tí ṣe eré tiẹ̀ tó bá pọ̀ tó tẹ̀sùn wọn fáwùlà ìka umul muflihun àwọn yìí di jèrè ọlọ́run fi wá sínú àwọn yẹn wọ́n mọ̀ ní káfàtì mawazinu ẹni tí ṣe iṣẹ́ iṣẹ́ ebú rẹ̀ àmì iṣẹ́ eré rẹ̀ tó bá fúyẹ́ iṣẹ́ eré rẹ̀ tó bá ṣe kíni tó fúyẹ́ fáwùlà ìka lẹ́sìn khasiru anfusahum fi jahannama khalidun àwọn yìí ni wọ́n fẹ̀mí ara wọn ṣòfò wọ́n sì wọ̀lú jahannama tí wọ́n pẹ́ mẹ́lọ́gbẹ́rẹ́ adébíwá muhammadu sallallahu alayhi wa sallam ànábì bá wọn sọ abá sọ̀rọ̀ ńjọ́ kan torí kálukú gbà tí wọ́n gbọ́rọ̀ yìí ara wọn bù má sọ ipe ọlọ́mọ jẹ́ ẹ̀ skéèlì wa mọ̀jẹ́ ó tẹ̀sí wọn kò jẹ́ owó oúnjẹ kìáma ànábì ní kalimatani ànábì láyé sọ̀hábà gbólóhùn méjì kan bẹ habibatani ilá rahman ọlọ́run nífẹ̀ẹ́ rẹ̀ gan khafifatani alal lisan ó fúyẹ́ tẹ́ bá wí lẹ́nu tẹ̀kílatani fil mizan àmọ́ tí wọ́n bá fi kún àwọn iṣẹ́ yìí tí wọ́n wọ̀n ó hẹ́fì gan tí ti jù sáàrin àwọn iṣẹ́ yẹn báyìí ọmọ ọlọ́lẹ̀ ní. kẹ́lẹ́mà méjì náà ó fu yẹlẹ́ nù àmọ́ ó wo nínú òsùn ànábì ni ẹ máa ń wí púpọ̀ ẹ máa ń wí gbogbo àtẹ́ ti ráàyè tẹ́ ti lẹ́sibísì ẹjọ́ ọmọ wàánu kan tẹ́ máa fi panu tẹ́ fi rántí ọlọ́run kí ni ànábì wí subhanallah wa bihamdihi subhanallah ilẹ̀ azim subhanallah. سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم tọ́wájú àlè kìámà tí wọ́n bá kó gbogbo ẹrù sí inú skéèlì tí ọba ti lọlẹ̀ tí wọ́n bá ju subahana allah alhamdulilayi subahana allah azim tí wọ́n bá ju sínú ẹ̀ báyìí anabi ni yọ tẹ̀sán torí ọlọ́run bá fẹ́ràn ẹ̀ púpọ̀ nínú tí ọjà ẹsẹ̀ wa wọ́n sùn àti àtìrí kan bẹ́ẹ̀ àbí lẹ́yìn tàwọn yìí nìyí o lẹ́yìn kí ni jọba tó kúnná àti irun kò sì má pààyàn ọlọ́mọṣẹ́ ìsànú wa àdìsí wa ní Buhari seven thousand one hundred and twenty-four ọlọ́ni yàwó ma yàbá adùnmọ́lọ́wù jẹ̀míyà níjọ́ tá a bá gbé wọn dìde fọyúnàbíhùkùn ọlọ́wọ́n bá ní bímá àmìlú fọyúnàbíhùmù bímá àmìlú a máa sọ tí wọ́n ṣe fún wọn wọ́n sì rí nínú scale wọn báyìí àṣọ́ọ̀lọ́ ọlọ́run lémi ọlọ́run bá mọ ká lọ́kọ̀ọ̀kan mo sì máa yẹ ìkankan sì ní bọ́ wọ́n náà sùúhù àmọ́ àwọn ti gbàgbé àwọn gbàgbé ni èmi ò ṣe kí ni torí pé tọ́ bàbá tọrọ àforíjì máa tọ ọlọ́run foríjì mi ẹ̀ṣẹ̀ tí mo rántí àtẹ̀tẹ̀ tí mo ṣe kí ni tí mo ti gbàgbé wallahu ala kulli shay'in shahid ọlọ́run lémi náà ní sì jẹ́rìí ara mi jọ́nà anábàá Muhammad sallallahu alayhi wa sallam níparí ọ̀rọ̀ yìí anabi ni sabuun alif anabi sallallahu alayhi wa sallam nínú hadithi anabi sallallahu alayhi wa sallam anabi báwọn sàhábà sọ̀rọ̀ njọ́ kan anabi ní tọ́ba díjọ́ alikiyama taba wà ní erifin ní tawé àwọn ìjọ kọ̀ọ̀kan ní ọmọdé ní ọmọdé lẹ́rìí anabi kan ó ti àwọn ìjọ rẹ̀ wọn ò ní ju mẹ́wàá lọ àbí kí wọ́n tó mẹ́wàá gbogbo àwọn tó jíṣẹ́ fún anabi nù náírà ninety five. Abi, náírà ninety náírà àbí náírà fifty years now náírà fifty years tó fi jíṣẹ́ èèyàn eighty péré wọn lọ́gbà fún eighty wọn náà nábì mi ò wá dé àwọn tí wọn tẹ̀lé òní tó mẹ́wàá ànábì mi ò dé èèyàn méjì ni ó tẹ̀lé ànábì sáà ń sọ̀rọ̀ jọ́lì kíámọ̀ fáwọn sàhábà àwọn ànábì mi ò dé ẹnìkan ní wà lẹ́yìn ànábì mi ò dé ònìkan ní ó dìde àwọn ìyá ọ̀rẹ́ ńkọ́ ó ní wọ́n gbọ́ ọlọ́mọṣà ìsọ̀ níbẹ̀ anabi ni sallallahu alayhi wa sallam ataro fi ali sawadu azim lòun bá rí àwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n bọ̀ gan kulitu ma hadha wọ́n wá bẹ̀rẹ̀ pé àwọn ọjọ́ wọlé lẹ́yìn ummati hadhi anabi ni àwọn ọjọ́ mi rẹ̀ kila bal hadha musa wa qawmu ìrẹ́ anabi kìí ṣe ìjọ rẹ̀ lélẹ́yìn musa àtàwọn ọjọ́ rẹ̀ ní bọ̀ yẹn adépa anabi ọmọ tọpamọ́ àbí àbá àti ń wo sanpanaya tó ló mọ ntọ́pamọ́ wọ́n wọ́n ní ah, ẹ̀rọ gìsà kèé ṣe kíni kèé ṣe ìjọ yín ní eléyìí ìjọ anabi musa ni kí la ń dúró ilẹ̀ ufki wọ́n tún wá sọ fún un pé ọ̀dà tún wọ̀ kán fàyídà sàwádùn yamula ufqa òun wà rí àwọn ìjọ kan táwọn ọmọ bọ̀ tí wọ́n pọ̀ gan-an thumma ń dúró háhùnà wà háhùnà fi àfáàkì sàmà wọ̀tún wòsì wọ́wájú wẹ̀yìn wọn bí wọ́n ṣe pọ̀ tó yẹn fàyídà sàwádùn kọ̀dìmọ́lá àlẹ́ òfìkọ̀ wọ́n pọ̀ gan-an débi pé ibi wọ́n pọ̀ dé ibi sánmà pin dé ìgbà tó ń wo sánmà ibẹ̀ náà ni wọ́n pọ̀ dé kí ilà hàdì ìhùn mọ́tò wọ́n wà sọ gan ni ìjọ àlùhùnmá èyí ni àwa ọlọ́mọ yọ wá kó mẹ́ ọlọ́mọ yọ wá nu alùsùn náà àwọn ìjọ ìjọ ìjọ rẹ ni wọ́yẹ́dìkulù janna min awula sabuun alifa bigeri isaf nínú wọn bẹ́ẹ̀ ṣe wáyé seventy thousand bẹ ní àárín wọn wọn ò ní ṣèṣirò ṣẹ́ wọn ò ní ṣe kíni wọn ò ní ṣèṣirò ṣẹ́ wàlá azab ìyà kan ò sì ní tẹ̀ wọ́n la wọn ò ní jẹ ìyà kankan bí wọn ò sì ní ṣèṣirò ṣẹ́ àwọn ń dé haridul mahashar báyìí ọ̀rọ̀ kọjá pé ẹgbẹ́ tí wọ́n ṣe wá ọlọ́run automatically ọlọ́run yọ àwọn kú o wọ́n máa gba abẹ́lẹ̀ àlìjẹ́nà sórí ètì bá anabi sọ̀rọ̀ yìí tán anabi bá wọlé àwọn sábà bá ń pé ah, ẹ àwọn owó ní seventy thousand yẹn o bó o láṣẹ mọ̀ wọ́n anabi ni humu ladina la yastarikun anabi ni nbọ wa nbọ wa edu nbọ wa ṣàlàyé fún yín àwọn seventy thousand táwọn ò ní ṣèṣirò ṣe àwọn náà làwọn tó jẹ́ pé la yashtarikun ibi tí ìmánì wọn dé wọn ẹ bẹ̀yẹ̀ ládùúgbà ẹ̀gbọ́n ipò ẹ̀dá kun ẹ̀sàdúrà ara ń ta mí eré ń fọ́ mi inú rún mi ibi ìmánì wọn dé òun ní lọ́lẹ̀ ìbáyàn pé ẹ̀sàdúrà sí la nítorí òun gan fún rẹ̀ fún rẹ̀ pẹ̀lú ìmánì tó ní tọ́ba ti tẹ́wọ́ sọ́lọ́ báyìí ọlọ́run sì máa fún ní wòsàn ànábìlà àwọn yẹn àwọn táwọn wí nìyẹn torí wọ́n tọ́jú ìmánì wọn gan ẹlẹ́ẹ̀kejì wàlá ayẹ tàtọ̀ yìyàrún wọ́n èsì tàtọ̀ yòrò tàtọ̀ yòrò náà iman náà ni wọ́n èé fi ìdájọ́ ẹyẹ tó lọ wájú àbọ̀ lẹ́yìn kama fi ṣe ìdájọ́ yóò da fáwọn àbí kò ní da fáwọn ibi àwọn ń lọ yóò da bí ò ní da òwàlà ń takùn oyé wàláhì alùsùn náà kásì tó ń pè mí láìpẹ́ ó ní sáà ṣẹlẹ̀ kun àwọn jàǹkáwò yìí tó bá ti ń pọ̀ eh, mo ní jò ló ti wá lẹ́kọ̀gbẹ́ ìwọ́n tó nígbàgbọ́ nínú jàǹkáwò dì sí bí èèyàn bá ti máa wá alùkọ̀ yóò máa padà sẹ́yìn ni mo ní àwọn tó wà kíláàsì lálẹ́kọ̀ọ́ wọ́n ti wọ́n ti àbófin gbogbo lórí rẹ̀ jàǹká wò ní kankan sínú ayé rẹ̀ àwọn tá a wí wò nígbàgbọ́ nínú ọmọ bọ́lẹ̀ ó ní òrùka tẹ́ ṣe tọmọ òfin ní sekini tí òfin ní kú wọn láyọ̀ tàtọ̀ yàrú wọn ní tàtọ̀ yọ̀ ẹyẹ kan kí n lé báyìí o ìkànnì báyìí ní ọ̀sẹ̀lẹ̀ láyé bẹ́ẹ̀ yẹ kí n lé wọn dọ̀la ẹgbẹ́ tí ó ní àsìmúnà láwọn àdéhùn àlùwà kí n tọ́lọ́mùbá fẹ́ ní ọ̀sẹ̀lẹ̀ ẹ̀yọ́ máa ń lè sùn abẹ́ni tí ò ní mọ́nì yóò dọ́dọ̀ àfa rẹ̀ dọ́kìdì pé a ẹyẹ ń tóbi dúdú báyìí ní sàn kọ́ ni kọ́ kọ́ mọ kábà yọ fẹ́ tó mẹ́ẹ̀ẹ́dógún tó fi fọ́ yàwùdó bìlá aláǹtakùn lọ ìwọ́n ń dẹ́rù bá wọ òun wá tí ó jẹ lọ wọn náà ń wá tí tí wọn náà jẹ lọ ọ̀nà yóò papọ̀ ní tí yóò ṣẹlẹ̀ sí ọ kò sí lọ́wọ́ aláǹtakùn ọwọ́ ọwọ́ Allah subhanahu wa ta'ala ọlọ́run láwọn táwọn wí wọ́n yé ṣe bẹ́ẹ̀ wàlẹ́ àyàkùtàwù ni wọ́n yé sì fi iná kí wọ́n fi jó ojú egbò iná wọ́n fi jó ojú egbò tí egbò bá lágbára lọ́dọ̀ àwọn Lárúbáwá wọ́n wà lọ́lẹ̀ kẹrin bọ́ná wọ́n wà lẹ́ẹ̀ ṣáì yọ wà kẹ́tọ́ yọ wà gbẹ lẹ́sẹ̀kẹsẹ̀ ànábi làwọn eléyìí wòye fara nira iná náà lọ́lọ́run fẹ́ fi lọ́fẹ́ fi jó yín tẹ́lẹ̀ olùgbàgbọ́dọ̀ wa ni ọ ọlọ́run wa ti yọ kó ònú àwọn tó fi iná jó ìwọ́n tó wọ́n fi iná jó ara rẹ̀ wa ala rabbi yatawakkalun àwọn tá a wí gbára ti ọlọ́run ọba pátápátá ní kọ̀rọ̀ wọn àti gbangba wọn ànábi làwọn nìyẹn o ànábi ní ukasha oni ira ìrẹ́ anabi bẹ́lọ́n ó náà wọ́n sàhábà ó ní òsì kí n wà wọn anabi ni ukasha anta minhum ó wà nù wọn tẹ́lẹ̀ ó wà nù wọn tẹ́lẹ̀ ebi wọ́n ní ukasha lẹ́nu kan náà bá tún ní bóòní ebe mi náà bẹ́lọ́n kí mi náà wà nù wọn anabi ni sábà kàkà bí ukasha ukasha ti sàwájú rẹ kádàrá ti sẹ́yìn. kọ́lọ́ mọ́sá fà wá náà sílẹ̀ nígbà tí dọ́lé pé nínú àwọn sàhábà gan àwọn sàhábà gan tó wọ́n fẹ́ tó bí táwùsàn mélòó tọ́ àmọ́ sí kọ́ jẹ́ pé ń ayé lèyìn bá láwọn quality la ọlọ́run bá Allah subhanahu wa ta'ala opposite kó fìyàn sáàrin wọn. ǹjẹ́ àdìsí yìí ó ní ká má lọ lè báyàn pé tí a bá fẹ́ sọ rúkìá àwọn afáàní kọ̀tàkùn rúkìá àmọ́ gbàgbọ́ rẹ̀ kò tí ì tó náà lófin lọ lè béèrè rukia kò wá sí tó burúkú béèrè rẹ nígbà tó o bá ní tó fi ẹliféètì ẹ̀mí ìmánì ẹ kẹ́ni kọ́ bọ́ sí kíni kọ́ bọ́ sí torí ànábì tẹ̀lé arábìnrin kan talijanu tó dàpá sí la ànábì ní sẹ́rí kìlà ha ẹsẹ̀ rukia fọmọ yìí fàyín nàbí anadọ̀rọ̀ ọmọ yìí alijanu ti lápá sí la wọ́n níbẹ̀ náà ni káfí náà mọ egbò ó ti yé nítorí ó wà ní àdìsí kan tánà bíi nínú àwọn ìwòsàn òun làwọn tí wọ́n fi náà mọ wọ́n ní èké yóò fi iná ba ojú egbò kìí ṣe ẹbọ ni o àmọ́ ìmánì rẹ̀ ò tí ì tó ló fi finá ba ló fi finá ma e, ojú egbò rẹ̀ tó tó kí ló gbélé ọgbọ̀n wọlé kí ló wàá wí ta ló máa jàmá a'udhu bi izzatillahi wa qudratihi min sharri ma ajidu wa uhadhi èmi ń lò dáadáa bó ṣe fún àwọn èèyàn tí wọ́n lò dáadáa tí èèyàn bá níbi kan tí ń pè ní rẹ̀ nínú ara rẹ̀ tó bá ti gbọ́ wọlé tó bá ti ka mẹ́ta ọlọ́wọ́n bó rí nífẹ̀ ọ wà nínú citadel afáàná ti lò tọ alhamdulillah alamasa fi asunu nínú àwọn ẹni rẹ̀ allahumma asturna fawqa al-ard ògbà bá wà lérí ilẹ̀ alamasa bọ̀ kọ̀ọ̀kan wá láṣẹ rẹ̀ wọ́tá tala ard gbogbo tá a bá wà ní abẹ́lẹ̀ ọlọ́mọsán ìbò wàlá sílẹ̀ o wọ́yẹ́ ọmọ ard aleika gbogbo gbà tí ọlọ́run bá kó wa jọ sí adédọ̀lẹ̀ mahashar kọlọ́mọsán ìbò wà ní àṣírí kọlọ́mọsán ìwà lẹ́ni rẹ̀ gbogbo tá a fi rí ìbínú ọlọ́run bá ń jọ́nà kọlọ́mọjà débẹ̀ gbogbo ìta ṣe tọ́jẹ́sẹ̀ kọlọ́mọsán ìṣàkóso jẹ́fẹ́ ní kọ̀ọ̀kan wa kọlọ́n sí wálé lérí rẹ̀ ọlá agbára ọlọ́wọ́ bá wa ọlá àánú ọlọ́wọ́ bá subhanakallahumma wa bihamdi ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wa assalamu alaikum wa rahmatullahi wa barakatuh pẹ̀lú ìyọ̀dá títí ọlọ́wọ́n bá wa kọ́nfẹ́rẹ́nsì tí a máa ń ṣe lọ́dọọdún ó máa bẹ̀rẹ̀ ní ìjọ Friday tí ń bọ̀ wáyé on the twenty five a sì parí ẹ̀ ní on the one a ní lẹ́tà ń bí fún ẹni tó bá fẹ́ invite àwọn families káwọn náà ó lè participate nínú kọ́nfẹ́rẹ́nsì on the twenty five la bẹ̀rẹ̀ láago mẹ́rin àbọ̀ di aago mẹ́fà àbọ̀ nírọ̀lẹ́ lérí fídì mọ́sálásí bí àyè wà fáwọn obìnrin àyè wà fáwọn ọkùnrin lẹ́tà yìí ẹni tó fẹ́ gba lẹ́tà fáwọn families inshallah ta'ala lẹ́tà wà lẹ́ tọ́jú pé a máa invite rẹ̀ officially ó ti yẹ ọ̀rọ̀ tí wọ́n bá ní sọ níjọ́ mẹ́fà ọlọ́run jọ làpá nínú family a sì fẹ́ discuss àwọn ọ̀rọ̀ ọ̀dọ́ a fẹ́ discuss ọ̀rọ̀ àwọn ọ̀dọ́.